وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله سبحانه وتعالى وباتي وشي واني مسلمين tàtó wá jẹ́ mùsùlùmí lórí ojú ọ̀nà sàlàfíyà abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó túbọ̀ jẹ́ kí àlékún iman àti àlékún ìmọ̀ lórí ojú ọ̀nà yìí kí ó túbọ̀ ṣe fún ẹnì kan eléyìí tí wọ́n gbé fún wa láti sọ níwọ̀nba pẹ̀lú ara wa lálẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ tí a ti ń sọ ta ti ń tún sọ ta ti ń tún sọ tá dẹ̀ tún máa tún sọ hatal mamad a máa sọ ni torí pé ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì láwùjọ àwọn mùsùlùmí iṣẹ́ kan fi ní tí ó pé gbogbo ẹni tó bá ti wà láwùjọ mùsùlùmí tí ó fi ní ìmọ̀ tó fi wù kó kéré mọ́ ọ̀ràn yẹn ni kó pe àwọn èèyàn lọ sí ojú ọ̀nà yìí bákan náà ojú ọ̀nà tí àwọn ṣàlàyé yìí ọ̀ràn yẹn ni fún kó pe àwọn èèyàn kúrò lórí ojú ọ̀nà náà ẹ̀sìn jáde wáyé pé èèyàn ti wá ti tọ ojú ọ̀nà tá à ń sọ yìí èèyàn ti tọ̀ ọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lẹ́bi rí táwọn èèyàn máa ṣe wàhálà tí wọ́n máa ṣe wàhálà ẹ máa pé kí ló ń ṣọkùnrin yìí kí ló dédé gbé òun nìkan ṣá ló wá ṣá ń gbógun ti ẹni báyìí ẹni báyìí ẹni báyìí. a ní kí ló fà nǹkan tó mú wàhálà rẹ̀ wá náà ni pé ó ti tọ ojú ọ̀nà yẹn rí ó wá ti rí pé ah, ojú ọ̀nà ń tọ̀ bí ọdún tó bẹ̀rẹ̀ kúrò sí ọdún mẹ́wàá tí ò bá tiẹ̀ tó bẹ́ẹ̀ kátó ara àwọn èèyàn tó tún wá ń dàgbére lọ síbẹ̀ ẹ pé wàhálà ẹni tó yàn báyìí wàhálà rẹ̀ á pọ̀ sòun ló fa tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣàlàyé eléyìí lẹ́fi rí àwọn àfa gẹ́gẹ́ àfa abábíláì dìgbò àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n kára má sì kí irú ọ̀rọ̀ báyìí tí wọ́n ṣàkólé àkólé na àtẹlẹyà ẹ láti lè ṣe àlàyé fún àwọn àlùmọ́ nẹ́bì. abáàdì ṣọ̀pọ̀lọpọ̀ àlàyé torí wọ́n ti ti ṣọwọ́ sí wa tá a nọ ta ti gbọ́. alhamdulillah afa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ sí ẹ pé kódà gbogbo àwọn tó ń gbọ́ lẹ́kọ̀ọ́ gan ọ̀tá a alhamdulillah so èyí táwa padà gbọ́ náà ni pé àfa Muhammad Ali Jabata gbé wọn takú wọn láwọn ò ní fèsì ẹ má yẹ kó wà yà wá lẹ́nu wọn ò lè fèsì. ẹ gbé nǹkan tó bá mú dání àti lè fèsì la máa ń fèsì ẹ̀ gbogbo tó yẹ pé ẹ mọ̀ tó máa ẹ̀ tá a wọn á ní pé ọmọ dùn mọ́tò ẹ̀rí gan èsì pé kò lésì ọ̀rọ̀ tó pé kéèyàn bá gbọ́ fún àyà ọ̀gá á ah, èsì òun fẹ́ mú wá lórí ilé kò lè fèsì tẹ́lẹ̀ kí ló fẹ́ sọ ju kótókótó lọ ó ti ṣẹlẹ̀ rí nígbà tí èmi náà bákan náà láwọn àsìkò kan tí mo ṣàlàyé lórí àwọn agbọ́nrẹ̀ ọ̀kan náà tó kó sí tó pé kò ń ṣọ̀rọ̀ bíbíà nìkan ni wọ́n kó sí o ọ̀pọ̀lọpọ̀ wa àtúmọ̀ àwọn abúlé tó sí nínú ibi tí wọ́n kó sí tí ó tún jẹ́ ewu tọ́lù mọ́ ìhòòhùn náà ni àkídẹ́tù kùtùbíyà pé èmi máa ń pè wọ́n ní kùtùbí kùtùbí yìí lèmi máa ń pè wọ́n faith kùtùbù wọ́n ní àkídẹ́ wọ́n ní kùtùbù ṣùgbọ́n ẹ máa rí ah òun náà máa kàfárọ̀ àwọn àmà yẹ kàfírò àwọn ẹni tẹ̀sílù kẹfẹ́rí ni ó sì jẹ́ pé tẹ́ ẹ bá wá díẹ̀ fínífíní dáadáa àkídà àwọn ṣe kútùbù mẹ́la rẹ̀ nínú àkídà àwọn ni wọ́n gbà pé al-hukmu bi ghairi ma anzala Allah ẹni tó bá ti lọ síbi ìdájọ́ tó yàtọ̀ sí òfin ṣẹ̀ríà tó yẹ ti Qur'an àti sunna gẹ́gẹ́ bíi democratia tá à ń lò lẹ́nu gbogbo ẹni ẹni wájú sílẹ̀ ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí o wọn ti ẹ̀fẹ́ mọ̀ kèsì orí ní gbogbo wọn. eléyìí sì ní nínú nǹkan tó yẹ pé gbòógì inú àkídà àwọn kútùbí ni yàrá àwọn kútùbí yùn àwọn ṣe kútùbí nǹkan ṣe kútùbí fi lọ́lẹ̀ tó fi dípé gbogbo àwọn tó wà gbálẹ̀ nìyí nínú ọ̀nà àwọn boko haram àkídà yìí náà ni àwọn náà yìí àwọn náà ní kódà àkídà yìí níbi tá a sọ dé agbègbè láti ṣàlàyé fún àfa àfa takú ṣùgbọ́n àfa máa lọ máa mú àwọn òrújú wá wọ́n máa máa wọn àfa àwọn tí àwọn àfa àti wọn sọ̀pọ́tì wọn lórí àkídà yẹn wọ́n á máa fi ṣèrú fáwọn ọmọ tó wọn gẹ́gẹ́ bí àwọn Boko Haram gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi àwọn àfa àti ṣẹ̀rí nínú wọn náà ni ẹni tó dáhùn náà àfẹ́sì lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn kùtùbí yàrá àwọn kùtùbí yún àwọn àwọn tẹ̀fẹ̀rì yún àwọn ẹni nínú àwọn afẹ́ tó dáhùn lásìkò tá à ń bẹ̀ yìí nínú wọn náà ni al-imam ibn Uthaymeen nínú afẹ́ tó dáhùn jùlọ wọn tó máa ń lo tírà rẹ̀ láti fi ṣẹ̀rí nínú wọn náà ni. Ahmad Sheikh Ahmad Shakir àwọn tí àfa máa ń lò lélẹ́yìí sheikh muhammad ibn ibrahim tó jẹ́ àfa sheikh mumbaz tí wọ́n jẹ́ mufti saudi nígbà náà wọ́n máa ń lo ọ̀rọ̀ àfa yìí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí eléyìí àfa takú náà ni àfa ẹ̀ tó fi àfa náà ọ̀nà kàlọ́ ṣe kíkẹ́tì wá náà ni ṣùgbọ́n padà wípé àfa ní àwọn ò lẹ́sì táwọn lè fọ̀ kí ló fà tẹ́lẹ̀ lè fèsì àbúyá sí ìrù yẹn owó ló ń wà mo sì padà gbọ́ náà bàtí wọ́n wọ́n pè wọ́n láìpẹ́ yìí nígbà tí àbá àbúrá ìdìbò wọ́n ní ọmọ ẹ̀yọ́ ọmọ ìdìbò yẹn owó ló ń wà àwọn ò ní sàn abẹ́ fún subhanallah nǹkan tó máa jẹ ló wọ́n káàkiri wallahi bí wọ́n ti ṣe gẹ́lẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tó ń gbà tèmi nípìnlẹ̀ àwọn àbá yìí Muhammad alijabata àwọn ọ̀nà níbẹ̀ lọ sọ́kùtì a àṣé tẹ̀lera wọn bẹ́ẹ̀ àtúwọ̀ra memory card ẹ̀wò àtúwọ̀ra memory àtúnṣùmọ̀wó àtúnṣẹ́ǹdì sáfà àbá náà wò lé sí ya àbí àṣírí ẹ̀ ó fẹ́ bóun máa gbó láti Saudi ni màtọ́ wọn wá gbó wá ló fi ń bá wọn ja subhanallah sọ wá pé eléyìí ó jẹ́ nu iṣẹ́ àfà sọ ká lè mọ̀ wípé àfà àtúkọ́ sí abala yẹn àti àwọn abala míì ṣe pé táyè bá gbà wá láwọn àsìkò míì àwọn máa ṣàlàyé díẹ̀díẹ̀. so abábílá ìdìbò wọ́n ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ wọ́n sì ti mú àwọn àlàyé wá àwọn àlàyé díẹ̀ àlàyé pọ̀ tá a ṣe ná ṣùgbọ́n a lè ṣe lálẹ́ yìí bóyá tí gbàmí bá tún tí àyè bá tún gbà wá lásìkò míì a máa mú wá nínú àlàyé tí àfáà ṣe tí mo fẹ́ ṣàfikún díẹ̀ láti lè fún lágbára àwọn ìpè mo sọ pé àfáà ti sọ ọ̀pọ̀lọpọ̀ àfáà ti mú àwọn ẹ̀rí wá tí ẹ pé ó tó fún ọmọlúwàbí ẹni tó bá ń wá òdodo láti gbà mú ṣùgbọ́n ẹ̀rí táwọn ẹni yìí ẹ̀rí ò ràn wọ́n o ẹgbẹ́ àpá máa sọ pé ẹ̀rí ló ràn mí ọba pé ọba pé òkè mi ẹ̀rí ló ràn mí àfa ti kó ẹ̀rí wa bákan ẹ̀rí ẹ̀rí ò ṣe kí ni ẹ̀rí yẹn ò tún tó tó pé ó ti ní nǹkan tó ti tó ti kí ni tó ti gbé kalẹ̀ ó ti gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ láti máa tọ́ ni ó ti gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ láti máa tọ́ instead kí àbá wa gba ẹ̀rí wọ́n wá kó àwọn ìrújú wá nínú ẹ̀rí nínú ẹ̀rí tí àfà àbábílá ìdìbò tí wọ́n ti tì síwájú nínú ẹ̀ ni hadithu wisol hadithi wisol tẹ́ ẹ bá mú hadithi wá fún wọn àfà ṣàlàyé wọn á ní kí a bí kẹ́rù ṣẹlẹ̀ lásìkò ànábì báwo lè ṣe sọ pé sàádé ṣe dídíà eléyìí ni wọ́n á fi ṣe ìrújú fún wa a rí pé irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí kò ní agbára rárá ni pẹ̀lú pé a rí ẹ̀rí níbi hadith bisọ́ọ̀lì yẹn tí anasilam tí ó pa àwọn mùsùlùmí láṣẹ pé kí wọ́n ṣíwọ́ kó ń bẹ̀ kí ni ìtumọ̀ wùsọ́ọ̀lù òun náà ní ká máa gba àwẹ̀ tẹ̀léra wọn ká má tún ká má jẹ sàárì eléyìí òfin ní ẹ̀sà mùsùlùmí tí ò sí orújú ń bẹ̀. àtúwárí pé ìjọsìn tún ni àwọn ènìyàn wáyé kí ni wọ́n wá ṣàṣejù níbi ìjọsìn ẹ̀rí nǹkan wọ́n ṣe àṣejù níbi ìjọsìn ànábì wa kọ̀ fún wọn sallallahu alaihi wasallam. àwọn ìpàwọn ẹni ṣe kí ni wọ́n takú wọ́n takú láti ṣí okó mẹ́. a ti gbé náà kíjà wọn ni pé bíjà tó bá bọ́ sínú fi ahkam ti di àwọn ààwẹ̀ ìrun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìdèkẹ́ nìyẹn ní tòfòrí àti tábà yìí kí ni tábà tó ṣe àlàyé fún un àkọ́mọ̀ fújà lórí ẹnìyẹn tó bá sọ́wọ́ tó takú lórí ojú ọ̀nà náà láṣọ ayé kí ni ayọ̀ agbẹ́dàjọ́ lé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lórí. àwọn ó wá ń bẹ́ẹ̀ nu hadith yẹn pé hadith Abu Hurairah ní sọ́yìn Bukhari wípé anadikọ̀ fún ọ wá takú lórí ẹ̀ mọ̀mọ́ àdáre tó ti bẹ́ẹ̀ kọ́ ànábì kí ànábì ò bá ṣe ẹwọ́n jẹ́ dùkùdùkù bá ti ní a ṣe tẹ̀síọ̀rù fún wọn á tún wọn ní kéfì rí àwọn wa ní àìrọ kò ń ṣe bídíà nìyẹn kò ń ṣe bídíà àti pé kò sí bídíà lásìkò ànábì láti wá mú ọ̀rọ̀ yìí wá láti fẹ́ fi ṣe ìkúnlọ́wọ́ fún irú àlàyé tí àfa ti ṣe ṣáájú òun náà ni asaru tí ó wá alimam ibn taymiya yanni ibn taymiya rahimahullah ta'ala wọ́n mú hadith yẹn wọ́n mú asaru yẹn wá nínú tíra yẹn tí a ń pè ní ìfidọ́ sọ̀rọ̀ tí mo sọ̀kì tábà lọ sí page seventy one ní tíra yẹn wọ́n mú asaru yìí wá bákan náà tábà lọ sínú tíra àfọwà sheikhuna nasiruddin al-albani rahimahullahu ta'ala tíra tó gbajúmọ̀ yẹn tá ń pè ní jilbabul mar'a tábà lọ sínú tíra yẹn bákan náà àbá ọ̀rọ̀ yìí asaru yìí àbá pàdé ńbẹ̀ page one seventy seven kí ni asaru náà wọ́n ní hadathana ubaidullahi ibn iyad ibn lukai an abi an layla imratun bashir ibn khasasiyya qalat aradtu an asuma yawmayn مواصلة فنهاني عنه بشير وقال إن رسول الله صلى الله عليه وسلم نهاني عن ذلك وقال إنما يفعل ذلك النصارى صوموا كما أمركم الله وأتموا الصوم كما أمركم الله وأتموا الصيام إلى الليل فإذا كان الليل فافطروا وحديث صحيح حديث صحيح Sheikh Albani sọ haha yìí nínú tírà yẹn kakọ̀ Jilbabul Mar'a Al-Imam Ibn Taymiyyah rahimahullah ta'ala bákan náà wọ́n mú wá nínú tírà yẹn kakọ̀ Iqtidā'u Sirātal Mustaqīm. kí ni hadith náà wọ́n ní an Layla imratu Bashir Layla yìí ó jẹ́ ìyàwó sọ̀hábà kan tá ń pè ní sọ̀hábì tá ń pè ní Bashir kọ́ọ̀lá obìnrin yìí wọ́n sọ fọ́kọ rẹ̀ tá ń pè ní Bashir pé arọ́tù an asuma yawmayn olóhùn gbèrò láti gba ààwẹ̀ ọjọ́ méjì mùwà sọ́làtàn tóhùn òní túnú tóhùn òfin jẹtàrí fanahani anu bashir ọkọ rẹ̀ tó ń pè ní bashir olùwakọ̀ fóun ọkọ òun kò sí kí ni ó pọ̀ fóun kó má gbà bẹ́ẹ̀ bíbá olú ti jẹ́ tó wàá gbà ọjọ́ méjì láláì má túnú láláì má jẹtàrí. wakọ́ọ̀lù ó ní bàṣírí wa ń sọ báyìí lọ́jọ́ náà pé rọ́jà làánà innama yaf'alu dhalika an-nasara innama yaf'alu dhalika an-nasara èyí tó fẹ́ ṣe yìí kò sí inú ẹ̀sìn tiwa àwọn ọlọ́ṣẹ́ àwọn nasara náà ṣe àwọn nasara lẹ́nu àwọn kírísítẹ́nì àwọn náà eléyìí òfin kí ni kò sí inú ẹ̀sìn náà ṣe sọ́lá. símú kama amarukumullah ẹgbà rẹ̀ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala wọlé pààyàn láṣẹ wà tí mo sọ wọn kama amarakumullah kẹ́ẹ̀sì parí àwẹ̀ yín dọ̀rọ̀ fún pààyàn láṣẹ wà tí mo sì yára ilà lẹ́yìn ẹ parí àwẹ̀ yín sí àsìkò orí yẹn káàpẹ́ ní àsìkò tó wù sí bí mọ́gírì fàyídà kánà lẹ́yìn tó bá ti dàsìkò yẹn tọ́pìrù tẹ̀sí túnú eléyìí kan ló wà ní sunnah ní islam ló wà ní ẹ̀sìn islam tó wá jẹ́ pé wá pé àṣẹ wisọ́n ìmá dá àwẹ̀ láláì má tunu láláì má yẹ sàárì àṣé ẹ̀sìn àwọn ọ̀nà sọ̀rọ̀ ni tí ò sí mẹ́ta mùsùlùmí. káwa yẹn nìkan lé nìyí kó wá lóun fẹ́ mú nǹkan yẹn wá sínú ẹ̀sìn Islam ẹ̀dá kúkú lè ṣe. eléyìí kí ẹ̀ bídà ni nítorí tó gbà nítorí pé àwẹ̀ yẹn fún ẹ̀ ìbáradà ìjọsùn ní ìjọsùn ní àdíjẹ́ ti wà fún wa pé ẹnikẹ́ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad ẹnikẹ́ni tó bá lọ mú kankan wá tó jáde adáálẹ̀ sí Islam léyìí tí ò sí àṣẹ wa ń bẹ̀ fa tó wá ń kílẹ̀ sọ pé àṣẹ wìsọ́ọ̀lù sí Islam inú ẹ̀sà àwọn ọ̀sọ́rọ́ ló ń bẹ ẹ dákun èrújú òru wa fẹ́ wà fún wa gẹ́gẹ́ tó ń gbọ́ mi tó o sì ń tó tó tó sì ń bẹnu ọgbà ìyá tó sì ń bẹnu ọ̀kan iyè méjì nígbà pé ọkùnrin yìí ojú ọ̀nà ló wà òdodo ló ń sọ ẹ dákun iyè méjì ló tún fẹ́ iyè méjì wo ló tún wá fẹ́ wà nígbà ìyá wa lẹ́yìn ìgbà tí lè fi fílẹ̀ fún wa pé ààwẹ̀ ìjọsìn tí ó sì fi ní ẹ̀sìn ànábì ẹ̀sìn àwọn olúwa ẹ̀sìn àwọn nàṣọ́rọ́. tòǹtù bẹ́ẹ̀ ànábì kò bà iṣẹ́ wọn jẹ́ àwẹ̀ Ramadan wọn tí wọ́n ń gbà tó Ramadan ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní sọ Bukhari bákan náà ànábì kàfàrọ̀ wọn. kódà kó lè bá àwa tí wàá yé wa ànábì tí wàá bú wọn ẹ̀wọ̀n kan ànábì tí bú àwọn sọ̀hábà yẹn àwọn sọ̀hábà yẹn tí wọ́n takú láti máa gba àwẹ̀ òṣùwọ̀n ànábì tí ṣẹ́gi tàwọn lọ́sùn wọn hadith ní hadith Anas ń sọ yìí Muslim màtánàbí tánàbí gbọ́ tánàbí tọ̀ fún ọ̀sán takú bẹ́ẹ̀ kí lànà sọ ànábì ní làwọn mú dala nà ṣá tó bá yẹ pé oṣù yìí bá kọ̀ntínú tí wọ́n kọ̀ntínú ẹ̀ fún wa nítorí ká oṣù yẹn máa lọ bẹ́ẹ̀ ni tí ò tán ni làwọn asọ́ọ̀lù náà wí sọ́ọ̀lá ni àbá máa gbà àwẹ̀ yìí lọ bẹ́ẹ̀ táà ní tún táà ní jẹ́ sáré hatta yada alìtààmìkúná tààmìkọ̀wò títà wọn aláṣẹ ìjùwọ́ nǹkan ànábì pàṣẹ òṣìṣẹ́ ni ó fi ròyìn wọn hatta yada alìtààmìkúná tààmìkọ̀wò títí táwọn aláṣẹ ìjù á fi pàṣẹ jù wọn lẹ̀ ẹ̀wù kan ànábì ṣe kí ni ó fi àṣejù ó fi ròyìn àwọn àwọn ẹni tí wọ́n ń gba àbùsọ̀ lásìkò ànábì tó ń síbẹ̀ nǹkan ànábì ò bá àwẹ̀ wọn jẹ́ kò sí tẹ̀fíìrù fún wọn. ilé ló wájú kó kíyèsí wọn pé àṣé lásìkò ànábì àṣé irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ hadithi yìí àfáàtì mu wa àfáàwà ibn Rajab al-Hanbali rahimahullah ta'ala nínú àfáàtì ti pẹ́ wọ́n ti wá ti pẹ́ ni àfáà mú àlàyé wa nígbà tó ń ṣàlàyé sábídà nínú tíra yẹn tó gbajúmọ̀ Jami'ul Ulum wal Hikam tẹ́wà lọ sí page forty nínú tíra yẹn ẹ̀yẹ́ ara yẹn bẹ̀. bàtà bá ṣàlàyé gba pé fọwọ́ ọ̀rọ̀ sí pé wọ́n á dá iṣẹ́ yẹn padà iṣẹ́ bíjà yẹn wọ́n á dá padà àfáà bẹ́ẹ̀ sí ṣàlàyé nígbà pé ó ń bẹnu bíjà èyí tá a ba iṣẹ́ yẹn jẹ́ táwù ti gbòǹgbò ti gbòǹgbò yàrá tá a ba gbogbo èyí afọwọ́ ni wà mí nà ó ń bẹ́ ń bẹ́ ìjẹ́ pé kíni tí ò ní bá tí ò ní bá jẹ́ wà láyà rúdùn mi kò ní wù tí gbogbo tí gbogbo iṣẹ́ yẹn iṣẹ́ tí bíjà yẹn kò ní wù tí gbogbo tí gbogbo ẹni kò ní bá gbogbo ẹ̀ jẹ́ kí ló sọ kàmọ́ntàwá dọ̀à arba'in arba'in afọwọ́ ni wà wá sọ́lá ti síyàmì ẹ̀wù kan kàmọ́ntàwá dọ̀à arba'in arba'in wà wá sọ́lá ti síyàmì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ nítorí kí ni ẹni tó ń ṣàlù àlá ní mẹ́rin mẹ́rin wọ́n wá sọ́ra fi sí àmì tó sọ yìí kí ni tó tún wá ń ṣe wùfọ́ọ̀lù tó ń so àwẹ̀ pọ̀ láláì má tún láláì má jẹ sáré iṣẹ́ yẹn wọn ò ní dá gbogbo ẹ̀ padà fún fẹ́yàn bẹ́ẹ̀ á sì pé àáfà ò sàfọ́gbọ́n nù ọ̀rọ̀ dábàá sọ ó jókòó lórí ẹ̀rí ni ẹ̀rí wo ni òun lẹ̀rí ànábì èyí tó wà ń sọ yìí Bukhari hadith Abu Hurairah radiyallahu anhu tó bá jẹ́ pé wá pé ànábì sí kíni ànábì bá ṣe wọn jẹ́ ilé ìwà ni gbogbo àwọn àfẹ́sì sí kíni ni wọ́n gbà wọlé ó lè bàtú wáyé wa pé iṣẹ́ yẹn iṣẹ́ bídà ni nínú àwọn tí wọ́n sọ pé bídà tún ni nínú náà ni Al-Imam Ibn Taymiyyah bàtú wọ́n ṣe lórí hasaru yẹn nínú tí àtàdá kọ lẹ́ẹ̀kan ní page seventy two àfáà ni fàáyílàlù nàhìí عن الوصال بأنه صاب النصارى àfààní nǹkan tó fà á tí ànábì fi kọ̀ fún wọn pé kí wọ́n yẹ kí wọ́n yé gba àwẹ̀ wùsọ́ọ̀n wọ́n lọ́nà ní kékeré tó kí ni nítorí pé ó jẹ́ àwẹ̀ àwọn nàṣọ́rọ̀ ni ẹ̀wù kan wà á wá ká máa kọ́ lára Rasulullahi sallallahu alaihi wasallam ibi tẹ̀jẹ́ sọ pé bá ànábì ti sọ ẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe wà á yushbihu an yakuna min rahbaniyatihim allati ibtada'uha àfààní nítorí pé pé àwọn ẹni tó pé yà ní ìwúsọ yẹn a máa jọ kí ni a máa jọ rọ̀bà níyà àwọn yà ní a máa jọ pé rọ̀bà níyà àwọn tó yẹ kí ni tí wọ́n fọwọ́ ara wọn dákalẹ̀. ẹ wò rọ̀bà níyà ti ní alẹ́ ti ìbàdà ìhà èyí tí wọ́n fọwọ́ ara wọn ni dákalẹ̀ pé inú ẹ̀ ní ìwúsọ lù wà. tẹ́ bá ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n nana kóni pé bíbí àná ata alimami Shatibi rahimahullah ta'ala tẹ́bà lọ́wọ́ sí ayé al-Iqtisam àwọn náà jẹ́ kí wá pé sọ́ọ̀l pé bid'atun idafiyya pé ní bíbí idafiyya ni àwọn tó sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ tẹ̀bẹ̀ so eléyìí jẹ́ abala kan tí wọ́n fẹ́ sáré mú ẹnu bà bákan náà tí a àlàyé tí àfàtú ṣe nípa hadithi hadithi alwala hadithi alwala tánà sọ pé famanzada alaada ẹnikẹ́ni tó bá lékún lórí ilé ìtumù sọ́kalẹ̀ yìí yanni a lè ṣàlàyé ẹlẹ́yọ̀ kan a lè ṣe oníméjì a lè ṣe onímẹ́ta àdẹ́bí wa sọ pé fàmàǹzádà aláàdà ẹnikẹ́ni tó bá wà lọ lékún lórí eléyìí tí mo ti sọ fún yín yìí fàkọ̀dé àsáà wàtà àdá wa zọ́làmà òun tó àwọn ti ṣàbùsí o òun tó àwọn ti ṣe nǹkan tí ò dáa ó ti kọjá àlà ó ti ṣàbùsí. àbáṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí eléyìí náà àlàyé díẹ̀ tó kọ fẹ́ fi kún un òun ni pé àfọ̀jàbàtà gbà pé hadisi yìí fakọ̀dí asáà wàtà àjà wà zọ́làmà ìpè kúfúrú ni à kúfúrú ànábì sọ bẹ́ẹ̀ subhanallah ẹ dákun ẹyí ká wá bí àfà àti ẹ̀yẹ tó tó tó tẹ̀láfà tó wà lẹ́yìn àfà tó tó ń ṣe àlùwàlá ọ̀gbàrọ̀ lórí ojú ọ̀nà tí ó da ojú ọ̀nà tí ó fẹ́ nìkan tó wà lórí ẹ̀ gẹ́gẹ́ tó gbọ́ mi fọkàn balẹ̀ kó o sì fi làákàyè balẹ̀ kó o wá padà sínú hadith yẹn kó o wá máa bi inú ọkàn rẹ kó máa bi ara rẹ kó o sì máa bi ara rẹ níbo ló wà ní hadith yẹn pé kúfùrù àbí ojú kan wá sí ìfà kúfùrù yẹn ní hadith náà alámìfà kọ́ di àṣà wàtàádá wa zọlámà wàlọ́hì àfáà sọ pé àfáà ni kúfùrù. àfa yìí ní àyà wàlọ́ọ̀hì àfa ní àyà o àfa ní àyà àfi kí alásùnra kí ó fi ọ̀nà mọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé náà àdìsá ti sọ̀hìn ni ṣùgbọ́n tó kílẹ̀ ni pé àwọn afa ṣàlàyé lórí eléyìí nínú àwọn ṣàlàyé lórí ẹ̀ tí afa ṣàlàyé fún wa lọ́jọ́ tó kọjá òun náà ni afa wa Hafiz ah, alhakami rahimahullah ta'ala bàtà wọn àdìsí wa tán kí ni wọn sọ wọn ni wàhálà ń yẹkùn anabisalam lọ́tún parí àdìsí tán pé anabi ò sọ fún wa pé fakọ̀dì bàtọ́lá wúdú wù pé àlọ́ aláàtọ̀ ó ti bàjẹ́ wọn náà ló bí sọ bẹ́ẹ̀ fún wa ẹ̀wọ̀n gan wọn náà ló bí anabi sọ bẹ́ẹ̀ fún wa tó fún wa jẹ́ pé àṣé káṣàlọ́lá onímẹ́rin ju mẹ́ta lọ kò lè ba gbogbo kí ni kò lè ba gbogbo iṣẹ́ jẹ́ ṣùgbọ́n tí wọ́n jẹ́ kó yí wa pé iṣẹ́ yìí kò ń ṣe kúfù gẹ́gẹ́ àwọn jàbàtà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ òun ni hadith anasalam tí àfàwà sheikh mukbil bin hadi alwadiri rahimahullah ta'ala tí wọ́n mú wa ń sí àkàtà ń pè ní صحيح المسند مما ليس في صحيحي ومو حديث يوا حديث يه إبلاه وانو سنن أبي داود وني حدثنا محمد بن حرب الواسطي أخبرنا يزيد يعني ابن هارون أخبرنا محمد بن مطرس عن زيد بن أسلم عن عبد الله بن الصنابحي قال zama abu muhammad annal witro wajib abu muhammad o ń pàfọmọra pé ẹ̀rí wítìrì tàbá ń kíyẹn sọ̀látù wítì wípé abu muhammad sọ bẹ́ẹ̀ fakọ́lá ubadatu ibn samit ubadatu ibn sọ pé abu muhammad ọ̀tá abu muhammad sọ yẹn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ike wípírù pé ọ̀rọ̀ yẹn ni láà pé kọ́ ló pa ashhadu anni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul. ó ń jẹ́rìí wípé mo gbọ́ sí òṣìṣẹ́ Allah tó sọ báyìí pé khams salawat sí pé àwọn ọ̀run márùn-ún yẹn ìfitarodọ̀wúnà Allahu azza wípé Allah subhanahu ṣe kí ni ó ṣe wọ́n ní ọ̀ràn yàn lé gbogbo ọmọ ìdí ènìyàn lórí ẹjẹ mùsùlùmí. wọ́n ní man ahsana wudu ahunna ẹnikẹ́ni tó bá ṣe àlùwàlá rẹ̀ dáadáa man ahsana wudu ahunna ẹnikẹ́ni tó bá ṣe àlùwàlá rẹ̀ dáadáa wàsọ̀lá ahunna li waqtihinna ó wá kí àwọn ọ̀run márùn-ún yìí ó tún kí wọn sí àwọn àsìkò wọn. وأتم ركوعهن وخشوعهن بكنا أتوا ركوعه أجاكو دادا bákan náà ìfarabalẹ̀ rẹ̀ ẹ̀ yàrá ìfarabalẹ̀ rẹ̀ lórí ìrún ó ti jẹ́ kó pé kánáláwù alàlọ́yẹ̀ àhùn ike ń bẹ fún lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àdéhùn àìyẹ fẹ́rọ̀ láwù ipò wọn aṣàfẹ́ alọ́sàn aṣíkíní aṣàfẹ́ irúfẹ́ yàn bẹ́ẹ̀. wọ́n máa ń lọ yẹ́pọ̀ àn ẹni tí wàá ṣe gbélé yìí bá a ti ti sọ yìí tí ò wá ṣe dáadáa yẹ kó ṣe ẹ̀wùn kan. falẹ́ ìfẹ́láwọ́ alálọ́yà kò sẹ́wọ̀n fún o lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. èyí ṣá a gọ́fà láhù tó bá wu Allah subhanahu wa ta'ala àforíjì irúfẹ́ yàn bẹ́ẹ̀ àforíjì irúfẹ́ yàn bẹ́ẹ̀ wà ń ṣá a bá sì wù agbábàwò á fi àjẹun tó yàn. yàrá ìtàtú àlọ́ náà ni pé a pé hadith àlùwàlá yẹn táwọn ti sọ pé ẹni tó bá ṣàlùwàlá kọjá mẹ́ta ipò ń ti ṣe àìdá ó ti ṣàṣejù yàtọ̀ ti kọjá àlà ó sì ti ṣàbòsí. hadith yìí wáyé pé wá pé àṣé ká a máa ṣàlù àlá bá nàbí ṣe kọ́ aláṣẹ ká ṣe àṣé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tata mashiyatillah abẹ́tífẹ́ Allah subhanahu wa ta'ala ló ń bẹ. tó gbé kí ló fà ní pé àgbẹ̀ ní hadith yẹn ó ń sọ bẹ́ẹ̀ pé man ahsana wudu'a man ahsana wudu'ahunna ẹnikẹ́ni tó bá ṣe àlùwàlá rẹ̀ dáadáa ẹ̀wù kan ẹnikẹ́ni tó bá ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe yẹn tó bẹ́ẹ̀ ni tó ṣe bá nàbì kó pa aláṣẹ kó ṣe. òun tàn wá yìí kíni òun tàn wá ní àdéhùn yàní alọ́sọ̀tà bá ṣe àdéhùn pẹ̀lú pé a ṣe foríjì fún un. ṣùgbọ́n tí wọ́n wá ṣe bó ṣe yẹ kó ṣe tí ò ṣe bá nàbì ṣe pa aláṣẹ ìtumọ̀ ẹ̀ nìyẹn wọ́n mọ̀ ní àṣà náà ń ju àhùn náà wọ́n máa ń lam yẹ fàáyì ẹni tí wọ́n á ṣe kó ṣe yẹ kó ṣe bá nàbí ṣe pa láṣẹ. àfààní irúfẹ́ èèyàn báyìí insha Allah gọ́fàrọ̀ làwù tó bá wù Allah subhanahu wa ta'ala á ṣàforíjì fún irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ wà insha Allah tó bá sì wù dábàá wù aṣekini ajẹniya so o ń bẹ lábẹ́ kini o ń bẹ lábẹ́ fífẹ́ Allah subhanahu wa ta'ala so tààlà wa ń lo owó lẹ́yìn ju tẹni ta lọ ju ẹni tí yóò dé ipò tí iṣẹ́ rẹ̀ yàtí tí àṣẹ rẹ̀ òṣìkìní kò dé ipò kòtòrì ẹni tí iṣẹ́ rẹ̀ òṣìkìní tí iṣẹ́ rẹ̀ ò dé ipò kòtòrì ni a máa ń lo kíni ni a máa ń lo irú ilé ìsìn tó fún ajẹ́ kó yẹ pé àṣé àdìsí tánà sọ pé famanzada alahada fakọ̀dí àṣà á wàtà àjà wàdọ́làmà wípé àdìsí yẹn ń kọ́ o. kò ń ṣe bí àwọn àfa Muhammad Ali Jabata kò yẹ bí ti ṣe ń rò pé keferi kẹfìrí ni tó bá jẹ́ pé hadith yìí jẹ́ pé pé òde ipò kẹfìrí tó pé òǹtọ̀ ń bẹ lábẹ́ fífẹ́ Allah subhanahu wa ta'ala. náà eléyìí ni yẹn abala yẹn èyí tí ni ah, hadithi ètò àǹtọ́ muslim. hadith èyí tó wà nù sahih muslim hadith abu sa'id al-khudri hadith abu sa'id al-khudri tabalo sí kitabu zaka tabalo sí kitabu zaka baabu ذكر الخوارج وصفاتهم أما با حديثهم به قال وصبا يقول سمعت أبا سعيد الخدري ó ní mo gbọ́ sí abusa ìdòkun lórí tó ń sọ báyìí pé yọkù tó ń sọ báyìí pé báàsà aliyu bin abi talib ila rasulillahi sallallahu alayhi wa sallam nínú jamal ike aliyu bin abi talib rọjà làálì ike ó gbé iṣẹ́ dìde lọ́sọ́dọ̀ anabi sallam òun bẹ ní yàní aliyu bin abi talib wà ní yaman ẹ̀rọ náà wọn tánà sílámù ọ̀rọ̀ sí yaman nínú ní alibun abu tọ́lìbù wá ní ó wá gbéṣẹ́ dìde lọ́ba nàbí ní madina láti yemen bizanbatin ti adini makurube pẹ̀lú kí ni yanni ó fi ránṣẹ́ ànábì gold tó ń bẹ nú kásán pé nú awọ tó ń bẹ nú awọ tí àpàláró lam tuhassal min min turabiha. àwọ̀ yìí tó jẹ́ bí àpò yìí wọ́n ní ó jẹ́ nǹkan tí wọ́n ti ṣe kí ni àwọn iyẹ̀pẹ̀ tó ń bẹ lára ẹ̀ wọ́n ti gbìn wọ́n ti ṣe ìgbìn láti gbọn ogun ẹ̀ kó àti pé iyẹ̀pẹ̀ ń lẹ̀ mọ́ àwọ̀ yẹn lára ti gbogbo ẹ̀ náà nìkan alẹ́ bí náà fi ránṣẹ́ sí anabi sallam. kọ́ọ̀lù أقسمها بين أربعة نفرين أنا أنا بسلام أبي أسمي قد لي لا أرى أن يكون أمريكا نمدينة بين أوينة ابن حسني أنا بسلام أوينة يعني أفو نا أفو نا أوينة يعني ابن حسني والأقرع ابن حابس نا أنا بسلام أفو يعني أنا الأقرع بكنا وزيد الخيل iná tá a nàbí sàn fún òun náà ní zayd wàrọ́ọ̀bì wọ́n ní ìkẹrin wọn ìmọ̀ alikọ́mọ́tú ibnu ulasa wa ìmọ̀ amiru ibnu tufay ìkan náà méjì ló jẹ́ ìkẹrin náà táwọn sọ́nà yìí kí ni dáná bí ń pín nǹkan yìí sí ìmọ̀ kó jẹ́ pé alikọ́mọ́ àti kó jẹ́ pé amir fàkọ́lá rajulu min ashabihi ọkùnrin kan náà sàbẹ̀ àti islam ó dìde lọ́wọ́ sọ báyìí pé kúnna nahnu ahaqqu bi hadha min ahula èyí ànábì àwọn ẹni tó ń pín nǹkan yìí fún yìí à àwa gan la fi ń tọ́sí jù lọ àwa gan ló yẹ kó fún ní nǹkan yìí jàwọn ẹni tó ń fún yìí lọ. kọ́lá fàbálà gọ́dọ̀ àríkà nàbí ọ̀rọ̀ yìí bá dé sànàbí sọ̀dà rẹ̀ bá gbọ́ fakọ́l ànábì sọ báyìí pé ala ta'minuni ẹ ẹ fọkàn balẹ̀ sí mi lọ́dọ̀ ni alátaminú ni ẹ ẹ fọkàn balẹ̀ sí mi lọ́dọ̀ ni wà á na aminu mi náà wà á aminu máa ń fi sàmà tí mo sì ń jẹ́ ẹni tí ó ń bẹ ń sọ́mọ̀ tí ó fi ọkàn tán ṣé ìwà ní jẹ́ ẹni tẹ́ tán mi tó ẹni tó ń bẹ ń sọmọ tọ́ mi ṣé ìwà ní bàkútọ́ mi ni à ń san bí wọn bẹ́ẹ̀. yàtí ni kọ́bárù sàmà sọ́bà àwọn ọmọọ̀sá àì. ìró wa ń bá mi láti sọmọ láàárọ̀ àti lọ́sàn-án nìró wa ń bí màní islam tí wọn ò bá tí mo bá tí mo bá jẹ ẹni ìfọkànbalẹ̀ ní ẹni ìfọkànbalẹ̀ ní báwo ni irú oníṣẹ́ máa ṣe tó pé ẹ wàá fẹ́ fọkànbalẹ̀ sí mi lọ́dọ̀ mọ́ gọ́ọ̀lù ó bá sọ báyìí pé ọ̀pọ̀ ọmọ rọ́jú lónìí gọ́ọ̀yẹ́rù láìlẹ̀ yìí láàárín bàtánù bí n sọ́dẹ̀ lọ́wọ́ ọkùnrin kan bá dìde ọkùnrin yìí ọba bẹ̀rẹ̀ sí ní ròyìn ẹ̀ àbúṣà ìkúndé wá ròyìn ẹ̀ fún wa pé gọ́ọ̀yẹ́rù láìlẹ̀ yìí ẹni yìí ẹnìkan tí ojú rẹ̀ dì wọnú mushriful wajnatayn ẹnìkan tó ẹ pé páríkẹ́ ó le kókó náṣídùl jabhati bákan náà ẹni yìí iwájú rẹ̀ iwájú kan tó yẹ kí ni yàní wípé yàn bẹ́ẹ̀ ẹni yẹn níwájú yàní iwájú rẹ̀ yọ síwájú yàní ó yọ síta ojú rẹ̀ wá kó wọnú. kásùn lè yà nínú ìròyìn tó kúrò yẹn náà ni pé ẹni tá à ń sọ yìí egungun rẹ̀ pọ̀ gan-an màálùkù rọ ẹni tó ń tóun sọ yìí ẹnìkan jẹ́ pé lọ́yọ́ tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ yìí ẹni yẹn ẹnìkan tó dán rí ẹnìkan jẹ́ kíni ẹnìkan tó dán orí mùsàmọ́rù ìdáàr ó tún wá de ìdáàrù rẹ̀ ìró ẹ̀ ó tún wá di dáadáa tó tún wá tó dé lọ́yọ́ tá à ń sọ yìí fakọ́ọ̀lù ọkùn tí mo rò yìí ẹ̀ ń tá wúsa ilẹ̀ kó dé ròyìn fún ẹ yìí olùbàṣọ báyìí pé ya Rasulullah èrò òṣìṣẹ́ àlá ìtẹ́kìlá fẹ́yà lá o fàkọ́ọ́lá adébọ̀ sọ pé wáyìlá ibi ẹ̀ àwàlásù àhàkọ́ àhìn abdi ayẹ̀tẹ́kìlá lọ èmi kan ni mo fi ń tẹ́lẹ̀ jùlọ inú àwọn tó ń bẹ lórílẹ̀ lẹ́yìn tó ń pẹ́yà láàjù bí ànábì kò sí bẹ́ẹ̀ kọ́ọ̀lù thumma walla rajul bánabi yẹn sọ̀rọ̀ yìí ọkùnrin ṣe kí ni ó pẹ́yìn dà ló bá lọ ẹ̀rí iná wa lágídí àtọ́jú ayé ànábì ti bẹ̀rẹ̀ náà wọ́n ní ọkùnrin ṣe kí ni thumma walla ó pẹ́yìn dà ló bá lọ. فقال خالد ابن الوليد Khalid ibn Walid ló bá يا رسول الله، ya شاء الله ala adribu unuqa ó síbílẹ̀ kí n bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ lọ́rùn kí n yà kí n sóore kalẹ̀ ṣé mo lè sóore ọkùnrin kalẹ̀ ní ìhà nẹ́bì fakọ́ọ̀lù àdégbàsókèlá sílẹ̀ làálàhù an yakuna yusalli làálàhù àyẹ̀kúná yùsọ̀lì àdájọ́ pé àfilẹ̀ ó lè jẹ́ pé ọkùnrin ó lè jẹ́ pé ọkùnrin tá à ń sọ yìí ọkùnrin tó lọ yìí ó ṣe ṣe pé ó ń kírun ẹ̀wù gan. làálà àyẹ̀kúná yùsọ̀lì àdájọ́ ni ó ṣe ṣe kó máa kírun. فقال خالد خالد بن الوليد رضي الله عنه الله سبحانه وكم من مصلٍ yakulu bilisani máa lè sàfi kọlbì ìrà nàbì mélòó mélòó tó ń kírun ó ń kírun lóòótọ́ ṣùgbọ́n a máa sọ nǹkan pẹ̀lú àwọn nǹkan tí ò sí nínú gbáyà ẹ̀ a máa sọ nǹkan lẹ́nu dáṣe pé nǹkan tó ń sọ yẹn nǹkan yẹn ò dókun rẹ̀ nígbà yẹn. فقال رسول الله صلى الله عليه وسلم أنا بدأ بدأ إني لم أمر أن أنقب عن قلوب الناس أنا بقول إني النبي wọn ò pa mí láṣẹ kí n máa ṣígbàyà àwọn èèyàn wọn ò pa mí láṣẹ wàhálà ṣùkọ́bùtù nọ̀rùn wọn ò sì pa mí láṣẹ kí n máa kí ni kí n máa lakun wọn kí n fẹ́ mọ̀ tó ń èyí tó hàn sí wa tó fi hàn sí wa ní kí ni àbúgbà lò òun náà ní kí ni làálàwù ayẹ̀kúnná ìsọ. ẹ̀wù kan. súnmọ́ kọ́ọ̀là súnmọ́ nọ́dọ̀rọ̀ ìléyìí wọ́n wà mọ́ kọ́fìn. wọ́n náà lọ́dún sọ́dọ̀ anásílám tó bá ń wù lọ́wọ́ ẹ̀ tẹ́ni yẹ́ kí ni tó ń lọ náà ni tí ò tiẹ̀ padà. fakọ́ọ̀l anábà báyìí pé innahu yakhruju min bidi hadha qawmun yatluna kitaba Allahi rataban wala yujawizu hanajirahum yamurkuna min ad-din kama yamurku sáàmù min ar-ramiyya. àná sọ pé sallallahu alaihi wasallam wípé a jáde ní bàrà àdì ọkùnrin tó ń lọ yìí kọ́ọ̀mù àwọn ọjọ́ kan yatluna kitaballahi wọ́n á máa ka Qur'an rọ́pọ̀bàn wọ́n á máa ka gidi yàní súnmọ́ ẹni pé kí ni á rọrùn lórí àwọn wọn gan yàní súnmọ́ ẹni wọ́n á máa ka nídìí òbí mi wọ́n á máa káàdì yìí gan lọ sẹ́yìn ẹ̀yin gan fún ayé máa kí ni ẹ̀yẹ́ máa yẹ pé kíka kùránì nígbà tí kùránì dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlewà pé láàyè já wíṣọ hànà jọrọ hù ṣùgbọ́n kíka kùránì yìí kò sí kí ni kò ní kó sọ̀rọ̀ fún wọn. yamurku na mina dì ka yẹ kò sáàmù mi nọ̀rọ̀ mi yá wọ́n á máa jáde fún nọ́ọ̀sì gẹ́gẹ́ bí ọ̀fà yìí kí ni kò ní jáde fún ara kàtà tá yàní ẹran tá a tá a mọ́ bọ́mọ yẹn ṣe jáde kó lára yẹn bẹ́ẹ̀ náà ṣe máa jáde kó mẹ́sì. kí ni wájú bìlálà lù? orúkọ̀nà tá a fẹ́ mú jáde nígbà yẹn tá a máa jẹ́rìí fún wa òun náà ni pé àṣelójú ayé ànábì ni ìṣẹ̀lẹ̀ àwọn kọ̀wárì ṣẹlẹ̀ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jáde lé olórí lórí òun náà ni ẹni tó dákọ̀ nù hadith yìí ẹni tí wọ́n wọ̀ ìfún ọ̀nà hadith kí ló kọ́ ìyẹn náà òun náà lọ́kọ̀ ní zolokò ìṣòro tó bá ní ẹni tó kọ́kọ́ jáde lé olórí olórí mùsùlùmí tó jáde kúrò lábẹ́ tọ́ra lábẹ́ àṣẹ olórí yẹn tó bá ní ẹni tá lẹ́ni náà òun náà lọ́kọ̀ ní zolokò ìṣòro eléwà ni gbogbo àwọn afáàgbà wọlé ìgbàgbé tó kọ́ jáde kó lábẹ́ àṣẹ olórí mùsùlùmí òun náà ní ẹni tí wọ́n ròyìn. but àwọn pé ibi àdìsí yìí nígbà tó kùnrin yìí jáde tó takú sàádé kan ní dèpé ànábì dáàni an agbórúbọ an agbórúbá orúkọ ádàlú náà fi. ìyànnábì síbí lẹ́yìn bẹ́ẹ̀ ọmọkùnrin yìí kíláà yóò sọ àná lókè dàáwò fílẹ̀ làálàwù yusolli ó ṣe ṣe kó máa kírun sàbẹ̀ tí wọ́n tẹ̀síwájú pẹ̀lú pé ah, mélòó mílíọ̀nù tó ń kírun sí ẹ pé nǹkan tó ń sọ lẹ́nu kò dọ́kàn rẹ àlọ́ sọ pé wọn ọ̀ràn mi ṣe kíkí ni kí n máa lọ wọ́pọ̀ àwọn èèyàn àwọn pẹ̀lú àdìsí yìí àṣàbẹ̀bí òkè tẹ̀kífìrì ni kò ṣe tẹ̀kífìrì ọkùnrin yẹn tí jẹ́ ọ̀gá àwọn láti pẹ́ ní khawarij. eléyìí wá ń dá èsì padà fún wọn pẹ̀lú pé lásìkò ànábì bẹ́ẹ̀ àní ìtọ́jú jẹ́ bídíà òṣèlú lásìkò ànábì. àwọn àti wọn pé ẹ dákun eléyìí tó ṣẹlẹ̀ yìí àsìkò oró ṣẹlẹ̀ àsìkò ilé ìṣẹ̀lẹ̀ zulukowé sírọ̀ yìí kó lè kó lè bá àyè wa pé zulukowé sírọ̀ ẹni tó kọ́kọ́ lọ dá dúró sáfòsàyè kan agbá àwọn ọ̀hán ní tọ́padà lẹ́yìn alẹ́ bíi tọ́lì wọ́n padà lọ kóra àwọn jọ́sáyè kan tó ń pè ní harorọ̀ òun ló fi ń pè wọ́n ní haroríyà wọ́n lọ kóra àwọn tó síbẹ̀ tó kù lábẹ́ tọ́ aládẹ́ àṣẹ alẹ́ bíi tọ́lì lásìkò yẹn ẹni tí wọ́n fi jọ òun náà ní sinọ́kù èsì yìí níbi ìrùwáyà míì níbi ìrọ̀wáyà míì níbi ìrọ̀wáyà ànábì rán àwọn sọ̀hábà yóò nàánú mi sọ pé talẹ́ni tó máa talẹ́ni tó máa yẹ kíni talẹ́ni náà tó máa tó máa lọ sí kíni tó máa lọ pa ọkùnrin wa ọmọ pé ní zolokò wẹ̀ sọ̀rọ̀ yìí. abubakar dìde olóhùn wa abubakar wa lọ zolokò wẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀ mọ́tò lọ ṣe ni ó wá lọ dájú sínú àpáta inú ọ̀kadà ló padà bá rẹ̀ kú sí zoro kò wáyé sọ̀rọ̀ ó kú lábẹ́tọ́ ànábì sùdàm pátápátá ó wá lọ dá wà nínú àpáta àgbàkí wá débẹ̀ ẹ̀rọ dẹ̀lá rẹ̀ lẹ́tọ́ ń bá àníyàn lọ pé ọkùnrin yìí àkóhùn bẹ lọ́rùn kóhùn bẹ lọ́rùn kalẹ̀ ó débẹ̀ ẹ̀rọ bàtún kírun lọ́wọ́ ẹgbẹ́ àná níbi àdìsí sàkàtà àná sọ pé làálàá wú ìsọ̀lẹ̀ àbí abubakar ọjà làn ó bá débẹ̀ ló bá bá tó ń kírun lọ́wọ́ à àbákì pa padà pé òun ò lè pa ẹni tó ń kírun ó bá padà lọ́ba nàbí nàbí islam ọkùnrin tó sọ yìí ó ń kírun mo bá ẹni tó ń kírun lọ́wọ́ ni àwọn ìbára ní kí ló wá ṣe à ó ní mi ò lè parọ́ à ẹni tó ń kírun lọ́wọ́ tó wá pa wà lọ ìyá abákì ò pa tẹ́gílọ́ba nítorí ó ń kírun zulukuwe ìṣirò òun lọ ọ̀gá àwọn khawarij lẹ́nu òun ni ọ̀gá àwọn khawarij ẹgbẹ́ náà sọ bẹ́ẹ̀ àti ṣe pé inna hadha rajul ọkùnrin yìí yakhruju min didihi qawmun yatluna kitab Allah òun àkọ́kọ́ tó bá ní ẹnu wọ́n kúrò lábẹ́ tó à olórí àwọn mùsùlùmí fún ìṣirò ni tó ń ti dá ànájò kàfọ́ rẹ̀ kí ni àríwá òun nígbà sàbí ìsọ pé ìyá anábì jẹ anábì sọ pé fílẹ̀ làálàú ìsọ̀lì. anábì ti di ìwáyà míì ìwáyà ti sọ̀hì ìwáyà ti sọ̀hì ìwáyà ti sọ̀hì à anábì wa rán àwọn sàbí yẹn àbáṣe wọn kọ lọ ó padà kò lè pa anábì ti fẹ́ lómi dìde umar náà tún dìde umar náà tún dé bẹ́ẹ̀ oṣù bàtún kí ìrànlọ́wọ́ náà umar ibn Khattab brother and ọ̀dà nẹ́bì pé ànẹ́bì ọkùn tó ní ká lọ pa yìí abákùn kírun ní ìyá rẹ̀ pa. bákan náà alẹ́ ìgbàgbé tọ́lí náà tún dìde òun náà tún lọ òun náà tún bá lẹ́ni tó kíni lẹ́ni tó ń kírun lọ́wọ́ ni òun tó padà. ẹ̀wọ̀n kan Usman alẹ́ wa dìde láàbù bàtà alẹ́ wa débẹ̀ alẹ́ wa bá. àwa pé ìṣẹ̀lẹ̀ yẹn dúkù wí sírọ̀ tòun ti kó jáde kó lábẹ́ tọ́ à lábẹ́ àṣẹ àmẹ́rìsìlám sísá abẹ́ àtijọ́ pé ra nìyí fìmílẹ̀ jẹ́ ń sọ orí kalẹ̀ kí lànà bí sọ ànábi ní làálàwù ayẹ̀kú nà ìsọ̀lì ànábi ṣe tẹ̀síkù fún dúkù wí sírọ̀ àwọn sọ̀hábà tó wájà kọ yìí Abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó wá dé tó ti ń kírun tó bá yẹ kẹfẹ́ rí ni àá irú yẹn òwú kí lẹ́ẹ̀kan ṣe ó yẹ kán sọ orí kalẹ̀ ni pépé irun tó kí ẹ kan irun tí òwú lò ní. tòun bẹ́ẹ̀ kọ́ àbákùrò ṣe kíni kò lè pa bẹ́ẹ̀ náà ni ó tọ̀ bẹ́ẹ̀ náà ni òṣùpá bẹ́ẹ̀ náà ni alẹ́ bùnà ti tọ̀ ni. sòtẹ́lẹ̀ wa ń dé sọ̀rọ̀ pẹ̀lú pé lásìkò ànẹ́bì kò sí nǹkan tó ń jẹ́ bídà lásìkò ànẹ́bì ìbéè táwa bí kẹ́ẹ̀sì máa bẹ̀rẹ̀ yín àdìsí yẹ lọ wo ó wà ní kìtàbù zaka nísọ̀rí muslim tẹ́ bá lọ wo ẹ lọ wo kitabu zaka ẹ sì wo báàbù zikiri kọ̀wárí wọ́sífàtì ibẹ̀ ni ẹ ti rí. pẹ̀lú so ohun tí wọ́n kọ́ balẹ̀ pé kò ń ṣe gbogbo bídíà ni kèfèrí lásìkò anabi sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé àwọn ẹni yìí wọ́n á máa mọ ìdájọ́ bídíà nǹkan tá a fi mú eléyìí wá òun ni pé tẹ́ ẹ bá dùn wọ́n pé kí ni bídíà kí ló dé sí bídíà fi jẹ́ kẹsì rí tó fi jẹ́ bọ́ wọ́n sọ fún mi pé ìdájọ́ gbogbo àwọn oníbídíà náà ni ìdájọ́ àwọn kọ̀wárìjì ìdájọ́ àwọn kọ̀wárìjì náà làá gbogbo oníbídíà kí lànà bí sọ àlọ́bí ni yẹmu kúrò mi náà dì í kàmọ́ yẹmu kù sámi náà rọ̀ mi yá. àlọ́bí náà wọ́n jáde kó nọ́ọ̀sì. definitely ìdájọ́ àkọ́wárí yẹn tó bá àwọn àkọ́kọ́ ẹgbẹ́ tó kọjá ní Islam ẹgbẹ́ bàbá ṣe máa ń sọ lélẹ̀ ìdájọ́ yẹn ní kíni ní gbogbo ẹgbẹ́ amú gbogbo níbi dàmú ẹ wà dàgbàdà fún ọ pé no zuluku wo ṣe ìdẹ́gbọ̀n kan wọn ni bàbá eh, wọn ànábì ò kà fún àwọn ojú ayé ànábì ló ti jáde kó lábẹ́ ànábì ojú ayé ànábì ló ti jáde kó lábẹ́ àṣẹ ànábì tuntun kódà ó tún dá ó tún lọ dá wà láyè kan ni nínú pàtà tọ́kì ibẹ̀ ló ń gbé tí ò tí ò sí kíni tí ò lù tó ti bọ́ láàánú islam. ilé ilé àwọn tí wọ́n padà wá lẹ́yìn ní padà sí kí n náà padà kó sí àwọn náà fi wọ́n kó àwọn náà ń pè ní àròrọ̀ eléyìí náà ni gbogbo àwọn tó wá ń wá lásàkó yẹn náà yẹ kí ilé ìlú wọn kọ́ ṣe òun lè pèrè àwọn tó ń bẹ lásìkò tó wà yìí náà lọ́kùnrin àwọn ọjọ́ fúnpo sambisa sambisa forest bí wọ́n ṣe máa bí wọ́n ṣe máa ṣe é nì títí bí wọ́n ṣe máa ṣe é lè. ẹ̀rí nítorí lè fún wa látọ̀dọ̀ àlọ́ sọ́làm nípa pé àṣé kò ń ṣe gbogbo bídíà ni ó jẹ́ kéfì rásùn ànábì nínú àlàyé tí a tún yẹ kí ó yé wa òun náà ni hadith wa sọ muslim bákan náà àfàwà abdulsalam ibn burji wọn mú hadith yẹn wá níbi tí àwọn akpè ní ma'amalatu ma'amalatu hukam tábàlọ́ sí inú tíra yẹn ní page fifty dábàá mbẹ́ bákan náà lọ́sìn sọ muslim hadith huzaifa ni. rọ́jà làn kọ́ọ̀l ó sọ báyìí pé kúlùtù ya Rasulullah ó sọ pé ó sọ báyìí pé yeruji allah inna kunna bisharri fàjà allah bi khayri. wípé ìran nabi wípé à ń bẹ ní inú aburú tẹ́lẹ̀ ṣùgbọ́n Allah wa ta'ala wa wa bá wa yàní òun náà ní islam fanáàfù fi ibi orí ẹ̀ là wà báyìí fahali wàrọ̀ yà á dàlí fayir ṣar ṣe lẹ́yìn oore ta wà nú ẹ̀ yìí ṣe aburú mi àtúnṣe lẹ̀ lẹ́yìn ẹ̀bí rà nàbì kọ́lá náà ànábì ni bẹ́ẹ̀ ni aburú àṣẹlẹ̀ aburú àṣẹlẹ̀ kúlùtù bọ́ọ̀sù wàásù báyìí pé hali wàrọ̀ àdàlí ka ṣar fayir rà nàbì táàbùrú bá ti wá ṣẹlẹ̀ lẹ́yìn orí tá a wà yìí táàbùrú yẹn bá ti wá ṣẹlẹ̀ ǹjẹ́ orí èmi àtúnṣe lẹ́yìn àbúrú yẹn bí rẹ̀ ànábì kọ́lá náà ànábì ní bẹ́ẹ̀ ni kúltù olóòwò sọ pé rẹ̀ ànábì fahal wàrọ̀ alkhayr ṣáà ṣe lẹ́yìn orí yìí ṣáàbùrú bí àtúnṣe lẹ̀ bí rẹ̀ ànábì kọ́lá náà ànábì ní bẹ́ẹ̀ ni kúltù kayfa olóòwò abẹ́ ànábì kọ́lá anabi wa dànù padà pé yakunu báàdì àìmà anabi ni a máa ṣẹlẹ̀ lẹ́yìn ìyàn nẹ́bì wọ́n á wá lẹ́yìn wọn nẹ́bì àìmà tún àwọn olórí olórí olórí láàyà tàdúnà bí wùdáyà wọn ò ní fi ìmọ̀ ní ìyàn wọn ní fi mọ̀nà láàyà tàdúnà bí wùdáyà ìmọ̀ náà wọn ní fi mọ̀nà wàláyà tàdúnà bí súnnàtì kódà súnmẹ̀ mi ànẹ́bí sọ́lám wọn ò ní fi súnmẹ̀ mi ànẹ́bí tí wọ́n ní pé wọn ò ní fi súnmẹ̀ mi ànẹ́bí fèsì súnà ẹni wọn á máa yapa súnmẹ̀ mi ànẹ́bí sallallahu alaihi wasallam wasayakumu fihim rijalun asuma wa bẹ nínú àwọn tá à ń sọ yìí àwọn èèyàn kan kulubuhum kulubu shayatin tí ó bí ọkàn wọn gẹ́gẹ́ bí ọkàn ṣètọ́nù ni fi jùsùmáàdì tó ń bẹ lára èèyàn kọ́ọ̀lù kúlùtù كيف أفنى يا رسول الله إن أدركت ذلك تاسو لو شلي ران نبي táwọn olórí yìí dé tí wọn mọ̀nà pẹ̀lú rẹ ìmọ̀nà rẹ ànẹ́bì tí wọn tẹ̀lé súnà rẹ ànẹ́bì lásìkò yẹn bá ṣẹlẹ̀ tó bá bá òun Hudayfa kí ni kóun ṣe kọ́ọ̀là ànábì ní tasma'u wa tuti'u lil amir ànábì sọ pé lásìkò yẹn bá ṣẹlẹ̀ tó bá bá ẹ̀rẹ́ Hudayfa ànábì ní kó o máa gbọ́rọ̀ fún lẹ́nu wọ́n tún kí olè àmì kó o sì máa tẹ̀lé kó o sì máa tẹ̀lé àwọn àmẹ́rù yẹn àwọn olórí yẹn. wàyìn dọ́rọ̀bá zọ́họ̀rọ̀ká wà á kọ̀dà máa laka fásmà wà á tè. ànábì ní kódà pépé wọ́n á máa kíni wọ́n á máa lù ẹ́ wọ́n á máa gba dúkìá ẹ̀ ànábì lọ pé tòun ti bẹ́ẹ̀ o ilé wa sọ ọ́nù sí i. a pé níbi hadisi yìí anábìyẹ pé wá pé àwọn yẹn wọn á wá wọn ni láyà tàdúnà bí hùdáyà wà láyà tàdúnà bí sunnati. anábìyẹ pé wá wọn ò ní fi ìmọ̀nà wọn ànábì wọn ní fi mọ̀nà. sunna wọn ànábì wọn á máa yàgbá sunna wọn ànábì súnà sọwọ́ ara wọn náà máa kí ni náà máa mú wá lọ́wọ́ ara wọn ẹ̀wù gan. wàá máa dáàlì kò sí bẹ́ẹ̀ kọ́ ànábì sọ pé rẹ Uzaifa tásìkò yẹn bá dé bá ẹ tasma'u wa tuti'u lil amir. ànábì yìí máa gbọ́ wọn kó fún ẹgbẹ́ nǹkan fún àtẹ̀lé wọn. tó bá yẹ pé ìṣe kẹfẹ́ rí ni ìmáa tẹ̀lé súnà náà sọ́lá ìmá lo ìmọ̀nà nabi sallallahu alaihi wasallam sọ́kè ṣe kẹfìrí mu àá anabi anabi sọ fún òdìgbà pé òdè ipa nǹkan o tásìkò yẹn bá dé báyìí kó o bá tẹ̀lé wọn. tó pé kíló fà àti rí hadith òun bára tó bú sọ́ọ̀mì tẹ́tẹ̀lẹ̀ sálọ́mù jẹ́ pé wá pé táwọn olórí yẹn bá dìde tẹ́ ẹ bá ti kúfúrú bá wà kẹfìrí tó kílíẹ̀ tẹ́ ẹ bá ti rí lára wọn anabi ni ẹ gbọ́dọ̀ jáde ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ lẹ́nu. níbi hadith òwe hadith òbára tó sọ mi. tẹ́lá tí kẹsàn-án tó kílẹ̀ lára àwọn olórí yẹn alámi ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn mọ́. àwa padà rí nígbà yẹn alámi pé àwọn ẹni yìí láyà tàdúnà bẹ̀rùdáyà ìmọ̀nà wọn ànábì wọn ní ìmọ̀nà àwọn olórí náà lẹ́ẹ̀kiri ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí tó padà wà lẹ́yìn àdéhùn sàlám nínú wọn ni Marwan nínú wọn ni Hajjaj ibn Yusuf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ pé gbogbo kíni tí wọ́n yapa sunna anabi sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ ẹ̀ rẹ́ nìkan náà ló ń mọ̀ yìí nínú àwọn sọ̀hárà tí wọ́n bá wọn lò gbà àtàwọn tó wà lẹ́yìn wọn àtàwọn tó wà lẹ́yìn wọn ẹ̀ rẹ́ nìkan nu wọn tí wọ́n ṣe tẹ̀kífèrè fáwọn olórí àfi àwọn náà àfi àwọn àfa àjàbàtà nìkan so eléyìí a tún mú aláti fi kún èyí tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ inṣàlá tí àyè bá tún gbà nígbà míì a gbìyànjú láti tún mú àwọn àlàyé wa tabamu táwọn àtàlẹ́bí wa a tún mú àwọn sọ̀rọ̀ wa a tún wá mú àwọn sọ̀tẹ̀lẹ̀ wa títí títí tó fi dàsìkò sí àwàyè kí ó lè bá kílẹ̀ fún wa pé àṣẹ ìgbà wà lórí ẹ̀yìn kò sí ẹnìkan olórí ẹ̀ pẹ̀lú wọn subhanaka allahumma wa hamdik. assalamu alaikum. jazakumullahu khairan. bẹ́ẹ̀ pé bí ìbéèrè méjì táwọn ẹni kan rẹ̀ wọn. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹni tó yẹ pé àlọ́lá rẹ̀ méjì méjì ni máa ń ṣe ọ̀nà tó yẹ pé mẹ́ta mẹ́ta ni máa ń ṣe iṣẹ́ tí ṣe mẹ́ta ọ̀rìn sí ládàrin ju tí oní méjì lọ. alhamdulillah náà wọ́n ní ẹni tí ó ń ṣe alálàlá méjì àtúwárẹ́ lómi òun ṣe mẹ́ta ǹjẹ́ ẹni tí ó ń ṣe mẹ́ta ṣé à ń ní ẹ̀sán tí ó ju ti oníméjì lọ bẹ́ẹ̀ ni ẹ̀sán tí ẹni tó ṣe mẹ́ta ẹ̀sán tí ẹ ju ti ẹni tó ṣe méjì lọ tó pé lóòótọ́ anabi sallam òun náà ni ó là kalẹ̀ fún wa pé àdìsẹ́lẹ̀ yọkan àdìsẹ́lẹ̀ méjì àdìsẹ́lẹ̀ mẹ́ta ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kọ́ à ń pé gẹ́gẹ́ bá ìṣàlàyé pé onímẹ́ta yẹn á jẹ́ kí àlọ́ aláwa kí o ṣe kí ni kí o pé dáadáa so níbo ọjọ́ pé wíwá pé ẹni tó ṣe mẹ́ta wípé òun á máa ní ẹ̀sùn ju oní méjì lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyànàpọ̀lọpọ̀ àlàyé ní ọ̀dọ̀ àwọn àfẹ́sì so ilé ìjẹ ni ó pé jù nínú ìṣe àlùwàlá so ẹ̀sán onímẹ́ta á pé ju oníméjì lọ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ òun náà ní ẹ̀sán náà. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́mìí sọ pé ara àwọn ọmọ tí wọ́n tẹ̀lé jàbàtà ó ń bá sálámà sí kò ní dáhùn lóhùn tí wọ́n á lè rú pé ọgbọ́ ìní sálámà ní ṣòfò nínú sálámà sí ọmọ o sí òun àlè máa ṣe bẹ́ẹ̀ àbí kí ni ìmọ̀lá yín fún un. now bẹ́ẹ̀ náà ni pé iná ọ̀tún tẹ̀ jẹ́ bàtà wọ́n ní àwọn máa sí ẹnì yìí ṣùgbọ́n ẹnìkan tí aṣa takú pẹ́sẹ́ òun ò ní rọ́dà sálámà pé kí ni advice kí òun tọ̀hún náà èyí tó tọ́kùn náà ni kó tọ́jú sálámà rẹ̀ sọ́dọ̀ eléyìí ronú ni ó pọ̀ fún jùlọ ẹni tí yàní àwọn gangan fún ọ ní àwọn gangan fún ara wọn àwọn gan ní àìmárọ jẹsàmù àwọn gan ló tọ́ sí jùlọ ṣùgbọ́n ẹ pé ọ̀rọ̀ ti di àtòjìjẹ so ṣùgbọ́n tó sálámọ sí tó takú naam ẹrí àìsèmọlẹ wọn ló lè mú olóko ni tòun gangan ní àìmárọ jẹsàmù àwọn gan ló tọ́ sí jùlọ tó gbé wọ gangan fara ẹ wọ ọgbọ́n ló wà ní ewu tó ti yé náà tó kó ń tọ́jú kíni kó tọ́jú sálámà rẹ̀ náà ni kó tọ́jú a kò jù bẹ́ẹ̀ lọ kó máa fọn láàrin àwọn tó yẹ kíni àwọn ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí yòókù lọ mùsùlùmí làwọn náà òwúrò bá ti wọ́n fi sálámà sí tó gbé àwọn òṣìṣẹ́ fún wọn àwọn òṣìṣẹ́ fíèrò fún wọn á tàlẹ́ òun ìyá òṣìṣẹ́ fún wọn tó àwọn tí wọ́n wà lórí àkídà àwọn bẹ́ẹ̀ lásìkò àdéhùn sàlám ànábì òsì tẹ̀kífìrì fún wọn náà àwọn ṣẹ́fún wọn mú wáyé àwọn sọ̀hábà wọn ṣe tẹ̀kífìrì wọn kọ̀wárì nínú wọn ni Ali bin Abi Talib hadisi wa hadisi sahih ṣáàlà máa mú wa eléyà yàtọ̀ sí èyí tí haisa mú wa mẹ́ o tẹ́wọ́n ni haisa eh, yẹn dọ̀yìn fún ni haisa mú wa mẹ́ haisa mú sí yẹlẹ́yìí asaru sọ̀hí táàmù wa tààrà pé eléyìí Ali ibn Abi Talib kò kà fárọ̀ wọn kò ní tẹ̀sí fún wọn gẹ́gẹ́ náà àwọn sọ̀hábà gẹ́gẹ́ náà Abdullahi ibn Umar gẹ́gẹ́ náà ni Ibn Abbas wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí ò sí kan nu wọn kì í tẹ̀sí fún àwọn Khawarij so àwọn tó wà lórí wọn ilé tó wà lórí ẹjọ wà lórí àkíyà ilé kan náà táwọn sọ̀hábà ò ṣe tẹ̀sí fún wọn báà làwọn ṣe fẹ́ ṣe tẹ̀sí fẹ́yìn tòun ló bá tẹ́yìn fi tẹ́yìn ní sálámọ̀ sí wọn bàtà wọn bá wá takú táwọn làwọn ò ní ẹrọ dàsálámọ̀ ẹ filẹ̀ kẹ́sẹ̀ ẹ̀ tún ní kẹ́sẹ̀ ẹ̀ bá a lè pọ̀ tó eléyìí náà ni advice tí a ní lọ́dọ̀ láti fún wa. Jazakumullahu khaira mo rò pé bíi tí yá bá a dúró lórí ìpàdé gbọ́dọ̀ tó bá tó di ní ọ̀la.